بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نتساعد حلقي جفتي إلى جفتي هنا القواعد الأربعة الشيخ المجدد محمد بن عبد الوهاب رحمه الله تعالى آه، إنه هو في مالي وفي مالي ليتي أنسى الله إله ليتي عندي قيوة يكيه àwọn nǹkan wọ̀nyí tí a bá gbọ́ yé dáadáa ó súnmọ́ fọlọ́run láàyè nípa àwọn tí ń jẹ́bọ kí wọ́n sì gbàgbọ́ yé tòótọ́ nípa tawhid òfin kẹta tí a fẹ́ mẹ́nuba òun ni alqaidatu as-salisa òfin ẹlẹ́kẹta òfin kẹta tọjọrọ kẹjọ nínú tíra yìí òun ni pé ànànàbí sallallahu alayhi wa sallam dájọ́ ànàbí nìyí ọ̀hán ìyá ni pé ọlọ́run gbà ànàbí dìde lọ́dọ̀ àwọn èèyàn kan tó ṣe wípé mutafarriqina fi ibadatihi ìmú tẹ́lẹ̀ yìí ń sin àjọ tẹ́lẹ̀ yìí ẹ̀wọ̀n bó ṣe wà láwùjọ wa ń bí báyìí kódà àwọn onífá wọn lẹ́sìn táwọn ọ̀pàpọ̀ mọ́ àwọn babaláwo àbí eléégún àwọn ọmọ ọ̀kan báyìí ti ń bẹ ní sùkú wa ní òwò kàtìkàtì yẹn kódà ó débi pé wọn fẹ́ fọmọ fúnra wọn sẹ́wọ̀n káwọn máa rò pé èbéégún ni wọ́n jọ ń bọ̀ ẹbí Ọ̀ṣun Òṣogbo ni àwọn ẹbí náà ṣe kálukú náà ní gbẹ́bọ sórí ìta kálukú ní pèsè wọ́n tún láwọn papọ̀ kódà ìlànà táwọn onífàyàn àwọn tiẹ̀ tún wá lé kíńkà gan ni kódà ọ wà nínú ìlànà wọn gan wọn ò lè fọmọ fẹ́ lómi ọmọ wọn tí ó bá sì lọ fọkàn kan lọ́kàn mẹ́rin kó wọn bímọ ẹyọ kan wọn bá bímọ kan báyìí wọ́n gbọ́dọ̀ dáwà tóun ní ọmọ àṣìfà mi ọmọbìnrin náà so àárín àwọn ẹni tó náà wá gbà nẹ́bì dìde lé lórí àárín àwọn èèyàn tó ṣe wípé mọ̀tàfáwọn rẹ̀ pé náà fi àríkàdà ti yè àpẹẹrẹ eléyìí ń bọ̀ sun eléyìí ń bọ̀ ìyèmọ̀já eléyìí ń bọ̀ eégún eléyìí ń bọ̀ ègbìníkó eléyìí ń bọ̀ orò eléyìí ń bọ̀ ifá eléyìí ń bọ̀ ọ̀pẹ̀lẹ̀ eléyìí ń bẹ̀yọ̀ ilé ìbọ òsàlá mo ti wọ́sùn lẹ́ẹ̀kan alùpùpù kan bọ oríṣiríṣi bẹ́ẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ àwọn gbà ni minhum ọ wà nù wọn ẹni tó ṣe pé àmàlẹ́kà nìkan lòun máa ń bọ́ ní tẹ̀ àmàlẹ́kà ni àwọn arìnrìn sí ọlọ́run tó ń ṣe èèyàn ọlọ́run dá wọn láti inú mọ́lẹ̀ àwọn ẹni tó ń bọ̀ nìyẹn bí àwọn jìbìrìlù àwọn mikaelu àwọn ìsirafílù àwọn mọ́lákùl nọ́ọ̀tì àwọn aláìkàsá làwọn ń bọ̀ ní wọn. bọ́n ní ìsìn bẹ́ẹ̀ pa àwọn ànábì ọlọ́run làwọn ń sìn tí wọn nínú àwọn tí ń sàn ànábì ọlọ́run ọba láwùjọ wa àwọn làwọn kọrin yó nàbí ìlà ẹ̀yìn sani wọ́n ń sìn jésù olúwa wa àmì ǹjẹ́ wọn wà lóyún kí bàbá kí o sì sún kí ní báyìí fún wa adúpẹ́ fún ìṣọ́ rẹ adúpẹ́ fún ààbò rẹ adúpẹ́ fún gbogbogbò tí ọ̀pọ̀ wa mọ lórí ẹ jésù kristu olúwa wa kí o sì wá já ọmọ rẹ padà kí o sì wá ṣe kí ní báyìí ǹjẹ́ jésù kí o sì ṣe ìtura ìtọ́ jésù làwọn bọ̀ ń bẹ̀ jésù làwọn ń sìn àwọn kan ń sàwọn ànábì ọlọ́run àwọn kan ń sàwọn ẹni rẹ bí àwọn zero, zero ni wọ́n ní wọ́n ní ilé kẹsẹ́ dúkè wọ́n pè bẹ́ẹ̀ nítorí pé ọmọ ibi tó ti wá sọ ìtàn rẹ̀ ni wọ́n kàn gbọ́ wípé òun ni wọ́n á máa ṣàfitì rẹ̀ pé òun ni lórí ìjà tí àwọn bọ́kútà náà ṣe tí wọ́n bá ilẹ̀ Palestine jà níjọ́ yẹn tí ó gbé wá di àwọn àwọn adébẹ̀ wa ni a gbogbo àwọn tó sì wà níbi sọlọ́run lè gbọ́n dìde padà láyé kò tí ì parí ọ̀rọ̀ sọlọ́run fi pa àwọn akú fòdì dé ọ̀ndọ̀n díẹ̀s gbogbo ìgbà ti kẹ́ fún gbogbo ràkúnmí ẹ̀ nǹkan àwọn bá tó jí padà wọn a máa lọ fi tì a sì máa sọ pé ẹni táwọn wí ni pé ọha báíbùlù kò ní lọ́wọ́ báyìí yóò sì máa sọ gbogbo ìdájọ́ ẹ̀sìn lágbárí àwọn lọ pàtàkì lọ́dọ̀ wọn bá ní Uzairu ibn Allah àwọn Yahudi ní Uzairu ibn Allah abẹ nǹka májẹ̀mú láéláé lórí láì níbi ká títí wò kò sì gbèsè àkẹ́kẹ́ dání wọ́n èsì rí náà ni wọ́n bá ń bẹ̀ wọ́n bá ní ọmọ ọlọ́run wọ́n bá ń sùn àwọn tí ń sanni rí pọ̀ ó àwọn tí ń sin iṣẹ́ àwọn yẹn ń sin iṣẹ́ wọ́n ń sin àwọn fẹ́ máa sin àwọn èèyàn kan náà àwọn sàábé wọn gbà fún wọn bí Ali ibn Abi Talib ìyá àwọn rọ́fìdọ̀ gbàgbà tí Ali gbọ́ gbà wọn aláha rẹ̀ fọlọ́run ni wọn ni wọn lọ kún ọ wá wọn ni wọn sọ èyí pé wọn dáná sun wọn nígbà tí kanu wọn sọ ìlóhùn sọ pọlọ́hùn ọlọ́hùn náà ni máa ń fi àánú jẹ yẹn ìpínlẹ̀ lẹ́gbọ́ tó lóun ọ̀dà náà sàwọn yẹn ọ̀kan náà àwọn sàbí fi sọ pé tọ́ba jẹ́ àwọn ni àwọn ní dáná sun àwọn ẹni àwọn yà pa wọn ni nítorí pé kò sẹ́ni tí máa ń fi àná jẹ́ ẹ̀yìn tí tani lọ yọ aláàlá so àwọn èèyàn oríṣi ni wọ́n wọ́n bá àwọn ànábì ọlọ́run wọ́n bá àwọn ẹni rè àní bẹ́ẹ̀ nú àwọn èèyàn ni ẹni tí ń balẹ̀ àṣìṣe àrùn igi kan wọ́n ń pè ní sìnkòkò ní sàlù wọ́n máa ń sọ ìtàn rádaràda tí ọ̀bá làkà ìmú báyìí ní ẹgbẹ́ tí ẹ̀ bá gbọ́ yìí wọ́n ti rí i pé ẹ dákọ̀ ẹ gbé rọ́ọ̀lọ́ wọ́n lè ní aláàfin ọ̀run ìyẹn lọ́dọ̀ àwọn ẹnjìníà wa ń bẹ̀rù wọ́n rà aláàfin ọ̀run ni ẹ wọ́n àti kìnìún kan wọ́n jọ léra wọn lọ síbi igi igi tuntun bẹ ní ìsálú ní abábẹ́ orí rẹ̀ wọ́n bá gbé sórí láti jọ ní ọ̀gbọ́dọ̀ dé ìsàlẹ̀ wọ́n bá débẹ̀ wọ́n ti múra lẹ̀ láti gé orí tiẹ̀ náà ìgbẹ́gbẹ́ rọ́lọ́ ẹ bá ó torí arú àwọn ìdàrẹ́bẹ̀ tó bá lọ sí ọ̀nà ọ̀yọ́ igi ńlá ń di tí ń bá ń lé odò ni odò ògùn ni ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n sọ aṣọ aṣọ tuntun wáìtì wọ́n sọ mọ́ wọ́n máa bọ́ hmm. bẹ́ẹ̀ náà àwọn ti ń sunjú wọ́n ní kí wọ́n dẹ̀ fi wọ́n ní gímọ̀ torí gèé dẹ́sẹ̀ bíi tiwa wọ́n àjà ń bẹnu wọn tí ń bò kúta bíi ìyá èso sẹ́ni ìyá èso sẹ́ni ìyá kí òkúta ní bẹnu lé bí wọ́n kọ́ ni o òkúta yẹn gí wọ́n lé lórí wọ́n kéko lé lórí wọ́n kò gbẹ lé lórí wọ́n àná wọn ti ń bọ̀rọ̀ ó dẹ̀ sì wá nú ẹni tí ń bọ òrùn ẹni tí ń bọ sùpà ìpè tó ń bá ti ọba wọn sáré forí kanlẹ̀ ní irú èyí táwọn ọjọ́ bílí kí n ṣe ń jẹ́ òní ọdọ di pé islam dọ́dọ̀ rẹ̀ látọwọ́ nàbí láì Sulaiman aleyhi salatu salam pẹ̀lú dáwà húdíhúdà húdíhúdà ló ṣe ẹyẹ ni o òun ló ṣe jáwúlà sí àgbà wọn àwọn tẹ̀lifí wọn ló ṣe jáwúlà húdíhúdà lòun jáde bó de pé ẹja ti rìn lùkàkì díẹ̀ ẹyẹ ẹyẹ ẹni náà sì máa ń jókòó pẹ̀lú anabi suleiman náà nínú nǹkan tó wá mú bọ̀ òun ni bó ṣe kan ọ̀jọ́ bíríkì nìyẹn òun yọ báyìí wọn kà sáré forí balẹ̀ ní àwọn ń ṣe òun tóun bá wọn gbára wọn wọlé gbára ah ewo lélẹ́yìí lọ́ba di fún nàbẹ́lá ìsìlẹ̀mọ́ náà rí sàlátọ̀ sàlá ọ̀tàfà kọ́dà tọ́yọ̀ ọ̀kọ́ làmọ́ lè la ara lè hóde hódà àmọ́ káà nàmínà lọ́kọ̀ ìbí. nàbílẹ̀ Sulaiman alayhi salatu wa salam kò rí ẹyẹ húdíhúdà ọmú dáná ó bí àwọn ẹ̀yọ́ kù ńgbọ́ lọ́wọ́ àlọ́ ń borí ẹyẹ yìí wá ìbá ń fún dáhùsùn nígbà ọba lérí pé bí ọbẹ̀ mú ọ̀rọ̀ gidi wá máa rẹ̀ nípa ni àfi kó mú ọ̀rọ̀ kan tó ní ìtumọ̀ wá nígbà tí èmi ti múro kà wá àhàtòbí mọ́ àlànà tó àhẹtòbí lówó tí rẹ̀ súlè mọ́ ní òde bẹ́ẹ̀ mo dé bẹ́ẹ̀ à ẹ̀wọ̀n jí tòkó ẹ̀ mo wá mo wá fún yín ní ìró tó gidi tó jẹ́ ìró tó tó tó ní ìtumọ̀ gidi wọ́n ní ìní ìwàjẹ́ tòmọ́ra àtàǹtẹ̀mùlẹ́kọ̀ọ́ wà ó ti yẹ ti kó lẹ́sẹ̀ yìí là ha àrísọ̀ náà rí i àwọn bàrà obìnrin kan jọba fáwọn ọkùnrin fa obìnrin òun lọ́ba bílíkì ni àkọọ́lẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ yìí fi ọbọ̀ sórí ipò bàbá ẹ̀ ọba ni bàbá rẹ̀ wọn yìí sì chẹ́ǹjì ipò ọba yẹn lórí pé ńgbà bẹ́ẹ̀ gbèsè báyìí òun lọ́bọ̀ sórí ìjọba ó ní àga ńlá òun sì lọ́ba wọn ṣùgbọ́n wàjẹ́ tù ń yá àbòdó náà ṣàmùsà mo bá wọn tó yẹ kó òun ni wọ́n ń sùn àwọn ní nàbílà ìsúlẹ̀mọ́n ṣe gbé dáwà tọ̀tọ̀ rẹ̀ wọ́n padà wá dé tọ́látọ́lá rẹ̀ wọ́n padà rí pé nǹkan ju nǹkan lọ torí ohun tí bíríkì ọkọ̀ ṣe ni pé ńgbà tó kọ tí ìsúlẹ̀mọ́n kọ lẹ́tà sí innahu min sulaimana wa innahu bismillahir rahmanir rahim tọ́sán di mẹ́sẹ̀gì sí kí ọ yá wá di mùsùlùmí allah ta'alu alayya wa atuni mùsùlùmí ẹ gbọ́dọ̀ wọn lè lọ láńtò tó sùn mọ ẹ má sì gbéra ga sí mi kí ẹ bá ń bọ̀ báyìí fẹ́ di mùsùlùmí ẹ wàá mọ ẹ mọ tí bílíkì sí wọn á sẹ́ǹdì àwọn ọ̀dọ́ lọ́wọ́ yẹ bí ẹ sáré lọ́sọ̀ ẹ̀ wọn nàbí lẹ́sìn wọn wá ní à ah, bọ̀mọ́ ata ni Allahu khairu mimma atakum. إنكم بهديتكم تفرحون ọdọ́làwọn fún mi pọ̀ ju tiyín lọ ẹ̀bùn yín tí ẹ sẹ́yìn ní ilẹ̀ ń yayọ̀ pọ̀rọ̀ lórí ẹ̀ ńlá táàlù aláya ẹ má ṣègbéraga sí mi táìbà fi débí ẹ di mùsùlùmí yóò dé báyìí àga ọlá tó lóun ní ní báyìí ẹbí láì sùlá náà sì ní kí wọ́n bọ̀ ń gbé wa ẹni tó nímọ̀ tó nímọ̀ tó rà lọ ní kó gbé wa tí wàá gbé wá kí bílíkì tó dé wọ́n á béèrè yìí pẹ́tọ́ ká ló là ga yìí à ànàhù àga mi náà mà ní. bílíkì sáàdì mùsùlùmí níbo la ti fẹ́ lọ àti lọ láti di pé àwọn èèyàn kan ń bòrùn àwọn ọ̀jọ́ bílíkì àwọn kan ń bò sùpà òkú ọ̀tá làwọn. ọ̀pọ̀ ọ̀tá làwọn ọ̀sùn òun wọ̀nyí lọ́wọ́ àwọn àdéhùn sẹ́lẹ̀ mi òtí sọlá ń bá ogun ọjà yẹnyẹn kò sì fún fún yàtá àní wọn bí tí ò kọ̀ọ̀mọ́. ìtọ́ka lórí òun lọ́rọ́ bá dẹ́ta tó sọ báyìí pé. ẹ ẹ bá wọn jà hàtà látẹkù ọ̀nà fìtínà tí òfin ní sí wàhálà mọ̀ wàhálà mẹ́rin ní ṣírkì. ويكون الدين لله tí ó sì jáde tó gbogbo ìsìn láwọn yẹnyẹn ọlọ́run nìkan láàmú àti gbogbo ìjọ ti yẹnyẹn ọlọ́run láàfin fún ṣàtúbà kọ́rọ́ ọ̀yà one ninety three. ìtọ́ka pé aláwọ̀ nǹkan bẹ tí wọ́n ń sin oòrùn tí wọ́n ń sin òṣùpá kò sì dá bẹ́ẹ̀ tí yẹn máa ń sin oòrùn kó máa sòṣùpá ọ̀rọ̀ bá dẹ́dà tó sọ fẹ́ẹ́ ọlọ́run nínú àmì káàfin mọ́ ọlọ́run lọ́lọ́run òun lòru àtọ̀sán àtòrùn àtòṣùpá. ẹ̀yin dẹ́ ń sin oòrùn ẹ̀yin dẹ́ ń sún ṣùpá ẹ má fò torí ìjọsìn ní sujud alqiyamu ibada wal ruku'u ibada was sujudu ibada ló yá pé èèyàn gbọ́dọ̀ kí ẹnìkan kódà kó jọba nípa ìdọ̀bálẹ̀ là á kọba nílẹ̀ yorùbá ìkúnlẹ̀ obìnrin ó kúnlẹ̀ ọkùnrin ó dọ̀bálẹ̀ fún bàbá rẹ̀ gbogbo àwọn eléyìí pálapàla ni kìí dẹ̀ ṣe fànàbí wa láti jẹ wá ń pa lórí àṣà lágbára nítorí báwọn náà ní báwọn náà ṣe máa ń kíra wọn kọ́bílà lè islam òun ló fà á nígbà tó kan náà àwọn sàbẹ̀ ń bi ànábì sallallahu alaihi wasallam pé ẹnì kọ̀ọ̀kan bá pàdé ẹnì kejì rẹ̀ ṣé kọ́tẹ̀ fún un ẹtikẹ́tì bẹ́ẹ̀ wọ́n fi hàn pé àwọn náà ní wọ́n ti ń fi ara wọn tẹ́lẹ̀ so nípa bẹ́ẹ̀ ẹ má forí balẹ̀ fọ́rùn ẹ má forí balẹ̀ fọ́sùpá nítorí pé àsojúdó àìdáàdà ọlọ́run ni ẹ forí wá jòdó lílá ilẹ̀ di ìkàlákà òbòyìn ọlọ́run tó dá gbogbo àwọn nǹkan yẹn pátá ni ẹ forí balẹ̀ fún nǹkan tó ìyá fún tàbí tó bá fẹ́ sí lọ́hùn ọ̀rọ̀ kọkànlá ودليل الملائكة يتوقع في أوان كم بدون في ملائكة فزدا ويكون في ملائكة أو بعد ذلك صلاة ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا إيه على لهم ولي قايلة يعني ما كان لبشر أن يؤتيه الله الحكم والنبوة ثم يقول للناس كونوا عبادا لي ní ndóòlìlà ó ní òtún ṣe fẹ́ da kàkọ́lọ́hún fún ní ìjà nẹ́bí àti tíra ọmọ àlọ́ yìí fáwọn yẹn pé mi ni ẹ máa ṣe kódà nù nǹkan tí òtún lè sọ fáwọn ọláyà múra kún kò tún lè wí fún yín láéláé à ń tẹ̀tẹ̀ kí lólùmọ̀lá ìkàtà wọn nàbì yìí ní àwòbàbà ìtàkì àwọn nǹkan bẹ tí wọ́n ń sàn àwọn ànábì o kò sì dá kí wọ́n sàn ànábì òun ọ̀rọ̀ bá dídà tó sọ báyìí pé. yà àyìn sábúnú sábúnú yà àyìn sábúnú mọ́ríyàm nígbà tí ọlọ́run bá ń sọ pé yà àyìn sábúnú mọ́ríyàm àyìn sábúnú mọ́ríyàm. اتخذوني وأمي إلهين من دون الله سوى الصفاوية. lọ sọ fáwọn èèyàn hmm? ṣé wọ́n lọ sọ fáwọn èèyàn wípé ẹ mú èmi àti mọ́mì mi ní ọlọ́run méjì tẹ́yẹ máa sìn yàtọ̀ sí ọlọ́run tẹ́wọ̀n fáwọn kan rí wọ́n ní ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ wọ́n rí pé ìyá ni àwọn tí wọ́n àlùmọ́sálì tó náà ni wọ́n alimusalifuna mẹ́ta lọ́kan ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ o tó yà á sí mímọ́ o hmm. torí bẹ́ẹ̀ ìwọ lọ sọ fáwọn èèyàn pé ẹ̀mí mi àti ìyá mi lọ́lọ́run méjì tẹ́ ẹ máa ṣe àtúnṣe àgbà. bẹ́ẹ̀ láyé ń sàlẹ̀ sọ̀rọ̀ àtọ̀sàlẹ̀ subhanaka mímọ́ ọ̀wọ́ lọ́hùn ìyẹn ni pé mò ń fọ ọmọ kúrò ní gbogbo ohun tó lẹ́tọ̀ọ́ sí. ما يكون لي بحق ọ̀tọ̀ fún mi kí n sọ ohun tí ọ̀lẹ́tọ̀ láti wí láíláí mi lè wírọ̀ ẹ̀. fọkàndì àlẹ́ ń ta tí wọ́n bá tẹ̀ sọ bẹ́ẹ̀ ṣèbí wọ́n lọ́hùn mọ̀. ìwọ lọ́hùn sáà mọ ohun tí ń bẹ lẹ́mìí mi èmi ọmọ ohun tí ń bẹ lẹ́mìí jẹ́ o ìwọ ọlọ́run ọba lọ mọ gbogbo nǹkan tó pamọ́ àtàwọn kan rí wọn ọ̀rẹ́ sì sí ẹ̀bọ ni wọ́n ń ṣe pẹ̀lú jésù tí wọ́n bá ń dákọ̀ tí wọ́n bá ń ṣàdúrà yẹn ìfọ́sùnmọ́ ilá àyà one sixteen ìtọ́ka àwọn ẹni tí wọ́n jẹ́ ní ire pé àwọn kan bẹ tí wọ́n ń san ní ire kò sì dá kí èèyàn máa san ní ọlọ́run ló yẹ ká sìn yẹn àwọn ọba dẹ́ta tó sọ láyé pé ẹ̀ẹ́dàgbẹ́ farabalẹ̀ gbọ́ yìí ó ní ọ̀láyíkà lẹ́dínà ẹ̀dẹ̀ ọ̀hún àwọn ẹni táwọn ẹnìkan ń pè ní. ẹni tí wọ́n wà ń pè yẹn o yẹ́bùtẹ̀ gúnà yìí láàárọ̀ bíi himli wà sí ilà àwọn ń tọ̀ ń wá kẹ́gùn tí wọ́n fi gbọ́dọ̀ ọlọ́run lápẹ̀rẹ̀ ìwọ́n pàǹdẹ́bí àwọn jésù àwọn kiri ó ń pè yẹn sá yín sá gẹ́gẹ́ alára ni ń wá iṣẹ́ olóore tí ó sì tí ó sì súnmọ́ lọ́wọ́ ọ̀rọ̀ yẹn ò yé ọ̀rọ̀ méjì ni mẹ́mẹ́ o ọ̀rọ̀ méjì ni wòláyé kalẹ̀ bí iná yẹ̀dẹ̀ ọ̀hún àwọn ẹni tí wọ́n ń pe ẹnìkan tí wọ́n ń sìn tí wọ́n ń pe ẹni rẹ ẹni rẹ tí wàá lọ òkè ni yẹ́bùtẹ̀ bú náà ìlàrọ̀ bì í mú wá sí ìlà àwọn ẹni rẹ ní sì ń wá ohun tí wọ́n fi ṣàtẹ̀gùn sọ́dọ̀ ọlọ́run ọba tí wọ́n fi súnmọ́ ọlọ́run ayọ̀hún àkọ́rọ̀ abẹ èyí yóò tí ó mú ọsùn mọ́ lọ́wọ́ làwọn wá káàkiri tiwọn ẹnìkan sì ń pè ayé àwọn yẹn ti ọ̀hún náà. àgbààgbà pé wọ́n sì ń kẹ̀kẹ́ ọlọ́run wọ́n tún wá ń káyà ìyá ọlọ́run ìwọ́ wà lọ́ọ̀ pé ẹnì yìí ọ̀kẹ́ rẹ̀ ọ̀bà rẹ̀ ń káyà tí ọlọ́run bá jẹ́ òun yá ẹnì yìí nì ń rẹ kẹ̀kẹ́ ó sì rí kẹ̀ ọlọ́run dádájú yẹ ẹlẹ́dàá rẹ̀ ohun tí a máa ń sọ́ra fún ni tó ló le gan. sọ́tòlè sọ́ àyà fifty seven. wọ́n àjà ìtọ́ka pé àwọn kan máa ń bẹnu àwọn èèyàn tó ṣe pé àwọn ń bọ igi bí àwọn oníṣun kókó tí mo sọ ni àtàwọn míì náà àtàwọn tí ń bọ gbé ọ̀nà ọ̀yọ́ ni wọ́n àjà àtàwọn tí ń bọ òkúta nísìnyí lọ́dọ̀ èṣù sẹ́rin àwọn tí ń bọ́ ìtọ́ka pé wọ́n ń ṣe ọ̀dà ọlọ́run ló yẹ kéèyàn ó sìn ọ̀rọ̀ ọba adẹ́ta tó sọ wípé wàlẹ̀ ọ̀là ẹ̀rí igi ni ọ̀sà ọ̀dà àwọn òkúta igi náà làwọn eléyìí náà ẹ̀rí ọ̀sà látà ọ̀sà ọ̀zà yìí àti tó ń pè ní mọ̀nẹ́ta tóun sì kẹta àwọn ọ̀sà olùdásí kẹta nù mọ rẹ nínú àwọn òòsà tí wọn ń bọ wọn sàlàyé àfàlàyé tó mú lẹ́tà wọn lẹ́yìn ọ̀zẹ́ wọn lẹ́yìn tàṣà àlẹ́sàtà ọkọ̀rọ̀ àlàkùnmọ́ zákàrú wọn lẹ́hùn lọ́hùn ta tìlìkà ìdánù ìsìnmá tó ń dín ìzà ẹ bá lọ mú gbogbo abo ẹ lọ kó lọ́kùnrin ẹ ń fobìnrin kan lọ ìbẹ́yìn náà láìkì obìnrin ìpínkùnkùn rẹ̀ bẹ́ẹ̀. بعد هذا إن هي إلا أسماء سميتموها أنتم وآباؤكم gbogbo àwọn òkè àjọ jẹ́ kẹ̀kẹ́ yìí kọ́ lásán ẹ̀ka fi pè wọ́n ẹ̀yìn àtàwọn bàbá yín bá anzalallahu biha min sultan kò sẹ́ẹ̀rì kẹ̀kẹ́ fún ọdọ́ fi ń pè wọ́n lè kọ́ ni iye tẹ̀bi àwọn ilà àbọ̀mù ọtí wọ́n ń tẹ̀lé gígùn nílọ àbámọ́dá lọ ọkọ̀ lè jẹ́ ẹ̀mí rọ̀bì kùmùlùmùdá. ìmọ̀nà tí wàá bá yín látọ̀dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá yìí nítorí bẹ́ẹ̀ ẹ̀ fún wọn lékọ lásán ni àwọn kìnìún yẹn gan ọ̀pọ̀ àwọn jẹ́ ẹ̀kọ́ ni ìyàké èsùsẹ́ kọ̀wọ̀ pé kọ́ tó ń jẹ́ nìyẹn tó ayé pé yẹn lè rí òkúta yẹn kí yẹn bá sọ̀rọ̀ ló sọ pé kíkọ̀ ah, wọlé lẹ́yìn yẹn <laughs> odò tí mẹlọ́sùn yẹn gan ọmọ pé àyà rẹ̀ pọ̀ ṣùgbọ́n òun kà sọ pé nineteen sí twenty nítorí méjì tí wọ́n mú wa. nínú ẹ̀rí wípé ká bọ́jú ká bọ́pẹ̀ ọ̀pọ̀ ni ọlọ́run la gbọ́dọ̀ máa ṣe hadith Abi Waqid al-Laythi. رضي الله عنه قال رجلا مع النبي صلى الله عليه وسلم إلى حنين أوجد بلا النبي لا سيبقون حنين عايزون تجاوزين لهم كن حنين وكنت واي بعد الكنيو بعد الفتح بعد فتح مكة ogun yẹn wáyé wọn pè ní Hunayn nígbà yẹn àwọn mùsùlùmí ti pọ̀ at least wọ́n wọ ten thousand wọn ò sì tó bẹ́ẹ̀ tẹ́lẹ̀ òun ká ní pọ̀ tẹ́lẹ̀ wọ́n sì máa ń jága sí wọn wọ́n ti á wò báwọn ṣe pọ̀ yìí pé aah bàbá ti débi abàtú wọn ni bọ́lá ń ṣe má dẹ́nu wà ní ogun bá le débi pé àwọn kan mẹ́sẹ̀ sẹ́yìn ó kó àwọn àgbàlagbà náà àwọn sàbẹ̀ bí àwọn mẹ́rẹ̀ẹ̀rin tá a ti mọ̀ yàtọ̀ àwọn míì lọ àwọn aṣáájú bẹ̀ṣọ̀rí nàbìlì jẹ́ńnà àwọn bàkíyà wọn àwọn tó padà sẹ́kùn nìyẹn kọ́lọ́n padà wá tó sọ pé káwọn oṣù méje jà nínú àwọn ọ̀sẹ̀lẹ̀ ńlá tó wá ṣẹlẹ̀ òun là fáwọn àbíwá kùtù lẹ́yìn fífẹ́ ń wá wọ́n la jáde pẹ̀lú ànábì lọ sí fúnẹ́yìn láti lọ jagun. kódà sáhù àhàdé èkó fọlẹ̀. kéésì tí ìpẹ́ta ṣe di mùsùlùmí ẹ̀sìkẹ́sì díẹ̀ díẹ̀ kiri ní ìsìnkú lára wa. ọ̀yà. wọ́n mọ̀ sítírọ́tún yàkùfú náà ìdáhà bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn ẹlẹ́bọ ní gílá kan lórí pé tí wọ́n bá ti débi gílá ní wọ́n takú síbẹ̀ ọ̀yẹ̀nù tó náà àtúlẹ̀ hátàhùn wọ́n wá so ìdá àwọn kan síbi gílá ní wọ́n bẹ́ẹ̀ fi gbàlùbáríkà sí ni o àtàbálò kò fi ṣàjàrà wọ́n lọ jagun ni o tí wọ́n bá ti débi igi ní kálukọ́ sáré kàn so ibẹ̀ yóò fi ìdá rẹ̀ pọ̀ yóò fi kálíbáríkà sọ̀kalẹ̀ sí yòkọ́lù làhá wọ́n ń pè bí yẹn ní zaatu àníwáfín alágbèékọ́ èèkọ́ gì nìní ni fọmọlárí náà ìsíbẹ̀rẹ̀ tí ń bá a náà ṣe kọjá níbi igi ńlá kan nìyẹn ọkùnrin yà rọ̀ sí làlá àwa nílò òjíṣẹ́ ọlọ́run ìjà ńlá náà àníwáfín àwa náà ní alágbèékọ́ jáà náà máa gbé igi ìdá wa kọ́ sí ìbàyí bíbù kan sọ̀kalẹ̀ síbi ìdá yìí. ìdájọ́ anuwar gẹ́gẹ́ báwọn tọ̀hún yẹn náà ṣe ní igi alágbèékọ́. Ah! wọ́n wí bẹ́ẹ̀ báyọ̀ òṣìṣẹ́ ọlọ́sọ pé ẹ mà sọ báwọn yẹ̀wù ní ṣe sọ. ìnẹ́kùn kan mú ti ṣàlò nàbí láì musa náà lè sọ fún fáláì mọ̀kànmọ̀kàn ní. Ah! ẹ farajọ àwọn dání. ẹ má farajọ àwọn ọ̀sẹ̀ bọ̀ ọ́ ibẹ̀ ló ti wá sọ̀rọ̀ tó gbajúmọ̀ pé làtẹ̀tẹ̀bẹ̀ ọ̀nà sànànà mọ̀nkànà kọ́bùlẹ̀kù hazuwalikóza tí vilkóza ẹ máa tẹ̀lé gbèsè ìlànà àwọn tó ṣáájú ní gbèsè sí gbèsè hata làwùdákàlù jọ̀hóradóbin làdàkàlùtòmòhò níbi pé tí wọ́n bá wọ ìsà gílíntì ẹ̀yin ní àwọn bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ fọ́lù wọn àwọn tó jù sí ọlọ́run sọlá àlọ́sọlá ń sọ fún wọn náà ni pé ah, Allahu akbar innaha sunan wọn bẹ́ẹ̀ ń béèrè fún ìyá àwọn ìlànà ni kúlù tún lẹ́sọ̀ lẹ́dí iná sí ìyẹ́dé ọkùnrin tẹ́mi mi bẹ́ lọ́wọ́ rẹ̀ búra káàmù ọkọ láti bánu báwọn ọmọ Israẹli ṣe sọ fún anabi Musa gàgà ni wọ́n ní ìjà lánà ìlàhà nkàmà aláhùn àlìhà káwọn náà lọ́lọ́run kan báwọn eléṣù náà sí lọ́lọ́run táàmà rí báyìí kọ́lá ìnàkùn kọ́ọ̀mùn tí chaliwood aláìmọ̀kan ní àmọ́ tí ń sọ ọ̀rọ̀ ìfá nàbí musa ọjà hàlà àwọn pẹ̀lú sísìn yẹn aláìmọ̀kan ní ẹ̀ tí ń sọ ọjà kẹsọ bẹ́ẹ̀ àwọn ọlọ́run sì wá sọ pé ìlànà àwọn tó ṣáájú tí òun ò sí dáadáa ẹ̀fẹ̀ máa tẹ̀lé lánàá tí mo wọ̀ sàgé ń tiẹ̀ bá wọn wọ̀ kódà àwọn ni wọ́n béèrè pé àwọn wo ń sọ̀rọ̀ ń pa wọn pépè ń sáwọn yẹ̀wò dàtà àwọn ní sọ̀rọ̀ à òjíṣẹ́ ọlọ́run ni tí ọba ajá àwọn tani ọba jẹ́ ẹnìkan àyídà tó rọ̀ bí a tú òfin kẹrin. ṣèrìkà mìíràn àwọn ilé dádájú àwọn ọ̀sẹ̀ bá àsìkò wà yìí ẹbọ tí wọ́n lé kókó bí ojú ẹja ju tàwọn ọ̀sẹ̀ bá àtijọ́ lọ. nítorí pàwọn ẹni àkọ́kọ́ àwọn ẹlẹ́bọ jù ní àwọn máa ń ṣẹbọ sọ́lọ́hún wọ́n rẹ̀ bọ sí nígbà tára bá dẹ̀ wọ́n. tí lè kókó bá wá dé fèsì dàtì tí lè kókó bá dé ọlọ́run nìkan ni wọ́n sìn. ẹ̀yin náà ẹ̀yin ò ní gbàgbé ọ̀yá máa ń sọ ọ̀mùsírì kú. Ah. fìrọ̀ká yìí wọ́n ṣe da ẹ wá láwọn ẹlẹ́bọ tàsíkò wà yìí ẹbọ tí wọ́n gbére ni bára dẹ̀ wọ́n wọ́n lọ dúpẹ́ lọ́dọ̀ èṣù wọ́n lọ sọ́dọ̀ òṣà wọ́n lọ dúpẹ́ pẹ̀tọ́ owó tí mo níyì ọkọ̀ tí mo ríra àwọn yẹn máa ń lọ sí dúpẹ́ fáwọn eléṣù wọ́n sì dúpẹ́ ọmọ gan ọmọ táwọn gbà lọ́dọ̀ yìí yóò sùn ara dídẹ̀ yìí wọ́n ṣe da sílẹ̀ kókó bá tún mọ wọn òkè gbangba ní odò orí òkè wọn yẹ lọ sórí ilẹ̀ orí òkè ẹnikẹ́ni bẹ́ẹ̀ báwọn yẹn ti ń ṣe pọ́ńsì nìyẹn ṣùgbọ́n àwọn ẹlẹ́bọjú níyẹn bọ́ tí wọ́n fúyẹ́ pọ̀ báwọn bá tó wá wà nínú ìṣòro nígbà tí ọlọ́run bá ń gbọ́ yẹn gẹ́gẹ́ ọlọ́run ó pè ọlọ́run bá sùhánà ọ̀tá lásán ń ẹlẹ́yìn pé. ẹ̀dá dàwọ̀ lọ́ha mọ̀kùnrin aláhùtì tí wọ́n bẹ gun ọkọ̀ ojú omi afẹ́fẹ́ bẹ̀rẹ̀ sí ní dà láàmú ọfẹ́ dànù wọn kì í sọlọ́n mọ̀kùnrin aláhùtì wọ́n sàfọ̀mọ́ ìjọsìn fọlọ́n ìjọsìn mẹ́rin náà ni dùá ọlọ́run nìkan wọn fẹ́ ọlọ́run ò làwa wọn ò ní dáko èṣù làwa. ìlàlẹ̀ bá bá rù. ìlà má dà pọ̀ mọ́ àwọn àlìbírù dáadáa àlìbárù orí ilẹ̀ ẹlẹ́ ẹ́n àbí kí ẹ pé ilẹ̀ ni dáadáa ó ti pín dà ìkan lò sí ṣùgbọ́n àlìbárù mi bàyẹ̀ orí ilẹ̀ ẹ́n fọlọ́mọ nàìjíríà hùn ìlà àlìbárù rí tọ́lọ́mbà wa padà là wọ́n nígbà tọ́lọ́mbà là wọ́n tí wọ́n dórí ilẹ̀ tọ́kọ̀ ojú omi yẹn ọ̀kadà dànù mọ́ àwọn òṣùbù sínú omi ìdá àwọn mọ̀ṣẹ̀ríkù àìníyà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ẹ̀ẹ̀kan ní rí mọ́sálásí wọn ìyẹ́ kí ló dé ọlọ́run ti change. àsìkò oníragan tó yẹ kéèyàn mọ ọlọ́run jù táwọn ẹlẹ́bọ máa ń lọ mọ ọlọ́run jù gba ẹ ní àwọn ẹlẹ́bọ ọ̀sìn tí wọ́n lé gidi gan báyìí gan làwọn fọ akẹ́yìn sọ̀rọ̀ sọ́tù àkàbọ̀t àyà sixty five subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.